ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ wà lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin orúkọ mi ni olùṣọ́ Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ mo sì ń bá yín sọ̀rọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ọ̀rọ̀ ìyè tí à ń pè ní Life World Radio Broadcasting mo rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà kí a tó lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá wa ní orúkọ jésù kristi adúpẹ́ fún àǹfààní mìíràn tí ẹ fún wa láti wà láàyè dòní àti láti gbọ́ ọ̀rọ̀ yín bíbélì wípé ó ní ọ̀rọ̀ tí mo sọ fún yín yìí ẹ̀mí ni iyè sì ni pẹ̀lú mo gbàdúrà wípé kí ọ̀rọ̀ yín jáde pẹ̀lú agbára ìsọdàyè ìràpadà àti ìmọ́dànlá sí gbogbo àwọn etí àti àwọn ọkàn tí yóò máa gbọ́ ọ̀rọ̀ yìí ní wákàtí yìí mo gbàdúrà wípé kí àwọn ẹ̀rí ńláńlá kí ó tẹ̀lé pẹ̀lú iṣẹ́ ìyanu kó tẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ yìí wípé ní òpin iṣẹ́ ìránṣẹ́ yìí kí orúkọ yín kó di àyìnlógo ní orúkọ Jésù Kristi olúwa ni mo gbàdúrà àmín lónìí àkórí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fi máa gbà yín níyànjú òun ni mo pè ní ìrònúkúwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn ìrònúpìwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìtẹ́lọ́rùn ní baba ìwà nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ lónìí nínú ẹ̀kọ́ wa lónìí a ó máa kíyèsí àwọn ohun tí ìtẹ́lọ́rùn jẹ́ àti ọ̀nà tí a lè gbà ní ìtẹ́lọ́rùn àti àǹfààní àbí àwọn àǹfààní tí ó wà nínú níní ìtẹ́lọ́rùn àti pàápàá jùlọ òun ni eh, ipa tí ìrònúpìwàdà tí ó kó ìtẹ́yẹpá eh, lè rí eh, gẹ́gẹ́ bí ọ̀nà sí níní ìtẹ́lọ́rùn ẹ jẹ́ kí a ṣí gbélé wa sínú ìwé ìrere ti lúùkù ìwé ìrere ti lúùkù orí kẹta láti a máa kà láti ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ ìkẹrìnlá ìwé ìrere ti lúùkù orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹrìnlá ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn ènìyàn wá bíi pé kí ni kí àwa ó ṣe ó dá wọn lóhùn pé ẹni tí ó bá ní dànsíkí méjì kí ó fún ẹni tí kò ní lọ́kan ẹni tí ó bá ní oúnjẹ ní láti ṣe bákan náà àwọn agbowóde náà eh, wá ṣe ìrìbọmi wọ́n bíi pé olùkọ́ni kí ni kí a ṣe ó sọ fún wọn pé ẹ má ṣe gbà ju iye tí ó tọ́ lọ àti ní ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wípé ó ní àwọn ọmọ ogun náà bíi pé àwa náà ń kọ́ kí ni kí a ṣe ẹ̀kẹ́ hallelujah kí ni nǹkan tí à ń pè ní ìtẹ́lọ́rùn tàbí kí ni ìtumọ̀ ìtẹ́lọ́rùn kí n tó lọ láti lọ sílé yìí mo fẹ́ jẹ́ kí a mọ̀ yìí pé ìtẹ́lọ́rùn ó jẹ́ kókó ọ̀rọ̀ tó jẹ́ tó ní ìdàkejì ìdàkejì ọ òun náà ni ojú kòkòrò tàbí ìwọ̀nwọra láti lè ní àwọn nǹkan tí bí owó bíi aṣọ bíi àwọn kan bíi dúkìá ní tó yẹ pé ó jẹ́ ti ẹlòmíràn ní ọ̀nà tó yẹ pé ó lè ṣe tó lòdì àti pàápàá ní ọ̀nà tó yẹ pé ó lè ṣe àkóbá tàbí ìjàmbá yálà fún ẹni tó ń ṣe ojú kòkòrò ni tàbí ẹni tí à ń ṣe ojú kòkòrò sí eléyìí wá fún wa ní ìtumọ̀ wípé ìtẹ́lọ́rùn oní níní ayọ̀ ọkàn lórí tí a ní tàbí dúkìá tí ènìyàn ní jẹ́ kí n bi wá lè rí i pé tabaníkàwò lónìí bí èèlò la rò pé a lè ní ní ilé ìfowópamọ́ àbí la lè ní ní ilé tó yẹ pé ó lè tẹ́ ènìyàn lọ́rùn tó wà ní hmm, òun ti lówó tó òun ti wá owó mọ́ bí èlò ni ẹ rí i pé eléyìí kò ìdáhùn yẹn ìdáhùn tó yẹ pé ó lọ ni torí pé tó máa tó tó máa tó ẹnìkan tó máa tẹ́ ẹnìkan lọ́rùn kò lè tẹ́ ẹnìkan àti pàápàá èèyàn ní ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ pẹ̀lú òun náà ni aṣọ tàbá wò ó pé ibi aṣọ mélòó ni mo lè ní tó máa tẹ́ mi lọ́rùn tàbí bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mélòó ni mo lè ní tó máa tẹ́ mi lọ́rùn àbí bí dúkìá mélòó ni mo lè ní tó máa tẹ́ mi lọ́rùn àti pàápàá ìwádìí ní ìwádìí ìjìnlẹ̀ ó ti fi hàn bẹ́ẹ̀ wípé ènìyàn ní ó ní ìṣẹ̀dá ètò yẹ pé àdámọ́ àdámọ́ wa ni láti máa kó láti máa kó ọ̀rọ̀ jọ fún bí fún àpẹẹrẹ ẹni tí ó ní tí kò tíì nílé a máa gbìyànjú a fẹ́ kọ́lé ẹni tí ó ti kọ́ ilé kan á fẹ́ gbìyànjú láti kọ́ méjì tàbí mẹ́ta sí ẹ rí i pé ẹni tó ti tó ti nílé nìbàdàn á fẹ́ kọ́ kan sí àbújá á fẹ́ kọ́ kan sí port harcourt á fẹ́ kọ́ sí ìlú èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ohun tí mo ń sọ ni pé àwọn nǹkan wọ̀nyí kíkọ́rọ̀ jọ àbí nínú àwọn àwọn dúkìá kì í ṣe nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ bíbélì tiẹ̀ wípé ó ní èèyàn rere ó ní a máa fi àwọn dúkìá sílẹ̀ fún àwọn ọmọ yìí ṣùgbọ́n tí mò ń sọ ni wípé tá a wo àwọn nǹkan wọ̀nyí tabaníkà wo kò lè jẹ́ kò ó jẹ́ tó yẹ pé kò lè tẹ́ ènìyàn lọ́rùn ní ní gbòógì kò lè tẹ́ ènìyàn lọ́rùn èèyàn lọ́rùn àwọn yorùbá tiẹ̀ tún ń sọ̀rọ̀ kan láwọn yorùbá kan tó ń sọ̀rọ̀ kan wípé ikú nìkan ló lè tẹ̀yàn lọ́rùn pàápàá tó máa ń sọ̀rọ̀ yìí wọ́n máa ń sọ gbólóhùn ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bá rẹni tí tó yẹ pé kò ní ìtẹ́lọ́rùn òótọ́ díẹ̀ kan lè wà nú ẹ̀ pé ikú nìkan ló lè tẹ̀yàn lọ́rùn ṣùgbọ́n ohun tó túmọ̀ sí ni ayẹ́rìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá ni ò tẹ̀ fẹ́ kú so tabaníkàwò ẹ̀ ọ̀rọ̀ yẹn eh, kò kò kò kò kò jinlẹ̀ tó eh, ṣùgbọ́n tí mo rí pé ó lè tẹ̀yàn lọ́rùn ní ojú ìwòye mi àti pàápàá láti inú bíbélì òun wípé òun ni pé kéèyàn ní ìgbàlà ọkàn tíyẹn bá ti ní ìgbàlà èyí tí àwọn èyí lóyìnbó ń pè ní salvation ìgbàlà yẹn òun ló máa lè mú òun ni ló máa lè mú ìrònúpìwàdà tòótọ́ wá èyí tó yẹ pé á lè mú ìtẹ́lọ́rùn tá lè mú wá fún ènìyàn torí pé tó bá ti ní Jésù Kristi ó ti ní ohun gbogbo ẹ̀kẹ́ hallelujah tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà láti ẹsẹ̀ láti inú ìwé ìrere ti lúùkù orí kẹta tàbá wo ẹsẹ̀ tàbá wò ní ẹsẹ̀ kẹwàá a lè rí ìwàásù johannu tó yẹ pé ó kún fún ipá ńlá àti agbára ọ̀rọ̀ ọlọ́run ètò yẹ pé ó lu tó lu ọkàn tó lu àwọn ènìyàn ní ọkàn a rí pé a rí àwọn ẹgbẹ́ èrò mẹ́ta tí ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kárí nínú ẹsẹ̀ tí a kà yẹn àkọ́kọ́ ni wípé a rí àwọn èrò tí a lè pè ní multitude àwọn èrò a rí àwọn agbowó òde àti àwọn àwọn ọmọ ogun ní ẹsẹ̀ ìkẹwàá ẹ rí i pé àwọn àwọn àwọn àwọn èrò wọ́n bi Jòhánù léèrè ní ẹsẹ̀ ìkẹtàlá ẹ rí i pé àwọn agbowó òde bi Jòhánù léèrè kí ni kí àwa kí ó ṣe ẹ rí i pé ní ẹsẹ̀ kẹrìnlá àwọn tó jẹ́ àwọn ọmọ ogun wọ́n bi Jòhánù léèrè ìbéèrè pé kí ni kí a ṣe ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n béèrè lẹ́sẹẹsẹ yìí àti pàápàá ìdáhùn Jòhánù sí àwọn ìbéèrè wọn àwọn ìbéèrè wọn wọ̀nyí ẹ rí i pé ó jẹ́ ẹ̀kọ́ fún ó jẹ́ ó jẹ́ ohun tó jẹ́ pé ó jẹ́ ẹ̀kọ́ fún àwa ọmọ ọlọ́run àti pàápàá àwa tí a pera wa ní àtúnbí láti lè múlò láti lè fi ṣe ìwà wò pàápàá ní ayé tí a wà yìí ní àkọ́kọ́ ní ẹsẹ̀ ìkọkànlá a lè kíyèsí wípé àwọn èrò wọ́n jẹ́ àkọ́kọ́ ni pé duhanu ń dáwọn èèyàn lóhùn wọ́n dáwọn èrò àwọn ẹgbẹ́ èrò tó ń bi léèrè pé kí ni káwọn ṣe ó ń dáwọn lóhùn pé wọ́n láti jẹ́ ẹni tó lawọ́ tàbí afúnni ìdí ni wípé ẹni tó bá ti di àtúnbí tòótọ́ tó ti ronúpìwàdà ní tòótọ́ tó ti di àtúnbí ìrònúpìwàdà tòótọ́ yẹn èèyàn máa fi hàn nípa jíjẹni tó máa tó máa lawọ́ eh, láti lè tàbí láti lè ní ìfifúnni eh, àwọn kò ṣeé má ní eh, ayé yìí láti lè fún àwọn ẹlòmíràn àti pàápàá àwọn aláìní wọn á fẹ́ máa pín àwọn tó ní wọn àti fún àwọn èèyàn ní àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ tó máa nira bíbélì ṣàpẹẹrẹ bíi oúnjẹ tàbí bíi aṣọ èyí tí bíbélì pè ní dànṣíkí níbẹ̀ yẹn fífúnni lóúnjẹ tàbí fífún ni láṣọ ó jẹ́ nǹkan tó dára ní gbòógì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a ní láti ṣe eléyìí kí àwọn èèyàn lè mọ̀ pé ní tòótọ́ jésù kristu ọlọ́run tó ń gbé nínú wa ọlọ́run ìfẹ́ ni àtàbá wa ń gbìyànjú láti máa fún àwọn ẹlòmíràn ẹ rí i pé eléyìí ṣe pàtàkì láti fi ìfẹ́ hàn eléyìí dára ṣùgbọ́n ó tún ó ju bẹ́ẹ̀ yẹn lọ tàbá ní ká ó ju bẹ́ẹ̀ lọ nítorí wípé àwọn ènìyàn wà tí ó yẹ pé wọ́n ní ohun ọ̀rọ̀ ayé yìí ṣùgbọ́n wọ́n jẹ́ òtòṣì nínú ẹ̀mí wọ́n jẹ́ aláìní nípa tẹ̀mí ó wá ṣe dandan fún èmi àti ìwọ ètò jẹ́ pàtàkì àwọn èrò ènìyàn láti bá jésù kristi pàdé fún wa láti wá dìde láti fi ọ̀rọ̀ ìgbàlà fi lọ àwọn ẹlòmíràn ká wàásù fáwọn tí wọ́n ti ní jésù kristi àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ aláìní nípa ti ẹ̀mí á láti fi ọ̀rọ̀ ìyè fi bọ́ wọn á láti lè fi jésù kristi fi lọ̀ wọ́n torí pé bẹ́ẹ̀ wípé jésù kristi wípé ó ní èmi ni oúnjẹ ìyè ẹnikẹ́ni tó bá jẹ ní tó bá jẹ nínú mi ẹni ó ní ẹnikẹ́ni irú èèyàn bẹ́ẹ̀ ó ní ebi kì yóò pa ó ní kì yóò sì ó ní kì yóò sì kú láéláé ohun tó túmọ̀ sí ó ní yóò sì yóò sì yè láéláé ohun tó túmọ̀ sí ni wípé tí wọ́n bá ti di ọmọ ọlọ́run tí wọ́n bá ti di ẹni ìgbàlà ìgbàlà yìí ló fún wọn ní ààyè àti orí ọ̀fẹ́ láti lè láti lè ní ayọ̀ ọkàn wípé mo ti ní Jésù torí tí mo ti bí mo ṣe ní Jésù yìí mo ti ní ohun gbogbo nìyẹn. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.